إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọmọ ọba tó ṣe wípé ó ṣe wá ní ọ̀sẹ̀ òní ó ti kàwá sínú àwọn tí ó bẹ̀rẹ̀ ọ̀nà báńkì ọdún yìí ọba tí ó náà nínú àwọn tí ó gbàgbọ́ ìgbọ́n tó ṣe ọlọ́run ọba tó ṣe ní rọrùn fún wa tá a gbà á dé níta gbà á dé yìí abẹ́lọ́ gbogbo àwọn ìjọ kì tá a ṣe níbẹ̀ nínú àwọn áfíìlì mi láwọ̀ ẹ̀mí ní sọ́dà pọ́ọ̀tù mi láwọn ṣẹ̀rẹ̀ ìbí náà tá a ṣe ìbẹ́lọ́pọ́lọ́ tó gbà wọ̀.

olùfẹ́ máa discuss public disclosure because a major point méjì ni ó ní ṣe nípa àwọn ẹ̀rọ kan. Point alákọ̀ọ́kọ́ ó ní tá a bá wo Quran ọ̀rọ̀ náà. ọlọ́wọ́n bá sọ fún wa pé tá a bá ń gbá wẹ̀ látọ̀sán lágbà tágbàjà ìjọ tá ń gbá wẹ̀ ọlọ́ni fún mà àti mọ̀síyámà ilẹ̀ bẹ̀rẹ̀ ẹ parí àwẹ̀ yín sí òun ìdàtí tóòrù bá ti wọlé àwẹ̀ ti parí ọjọ́ ìgbà olùrú wọlé fóònù bá ti wọ̀ àbí ẹ wo àyà yìí dáadáa ẹ parí àwẹ̀ yìí tí òòrùn tó ìpè tó rùn bá ti wọ àwẹ̀ tán kí láti ń gbá àwẹ̀ bẹ́ẹ̀ ìta pè láwẹ̀ ní pé ká kó ẹni tó ká mọ̀ ìjẹ̀bù ká mọ̀ mọ̀ láti ń bá láwẹ̀ bá ti parí lóru ó ti gbogbo nǹkan yìí gbọ́rọ̀ àti lè ṣe àyíbẹ̀ kọ́ni káyà alákọ̀ọ́kọ́ ni ẹ wá kó pẹ̀lú ayà mi tọ́nà ọba sọ wípé wọ̀kúlù aṣọ́rọ́kù ẹ máa jẹ ẹ máa mu hátà títí ẹwọ́dù títí ọ̀ǹtí meaning that a fún ní láyè láti ibi tó ti bẹ̀rẹ̀ yẹn láti gbàtàwẹ̀ ẹ bá ti parí ẹwòrú ẹ lè jẹun títí dìgbàtàgbàjà ló fi yọ àbíbẹ̀ kan tó mì pé tó bá ti pé òun bá wọ̀ ní 7 báyìí bẹ́ẹ̀ ti lè jẹ́ 7 ẹ̀lẹ́ jẹ́ ní 8 ẹ̀lẹ́ jẹ́ ní 9 àbí ẹ̀lẹ́ jẹ́ 10 títí káàkiri ló fi yọ tó pọ́lọ̀ ní ẹ̀pà rí àwọ̀ ẹ̀yìn tí òru tẹ́ bá wọ àyà méjèèjì ọlọ́run kí ló dé tó ń jẹ ìmí fún gbọdọ̀ fún wa lásìkò sàárò nígbà tí ìkọlọ̀ fẹ̀ kan hóòdì wa tẹ́lẹ̀ ká máa jẹ kò hóòdì wa ká máa jẹ pé tóòrùn bá ti wọlé ẹ̀dì sí láti jẹun kí ló yẹ tó ń jẹ gbọdọ̀ fún wa lásìkò sàárò ìtumọ̀ rẹ̀ ní pé kì í tó ń jẹ nìkan because mo fẹ́ kan gbá wa lọ́wọ́ mú ká mọ́ jọ wọ́n ní tó bá ti wọ̀ àwọn ti tú wálẹ̀ so ó ní hikma tọ́lọ́wọ́n ọba fi fún oúnjẹ sásìkò kí ló ń jẹ nìkan ọ̀rọ̀ yìí náà mo fẹ́ fi wọlé tọ́pìkì tàfẹ́ àsìkò yìí tàfẹ́ lásìkò sàárì yìí pé tàbí nígbà góòlù bá ń lọ parí tó líǹkì má ṣùgbá àsìkò yìí ni àsìkò tó ṣe pé àwọn ẹni ọlọ́run ní everyday kí rọ́mọ̀ bá ń tó dé everyday tí wọ́n ti tọ́jú dé òun ni wọ́n máa ń jí tọ́lọ́wọ́n ọba ó máa pèsè lásìkò wípé ìjà rí ò hálì lè dáàrí ìjà rẹ̀ nìkankan tí ó pè ní tásìkò fa ástẹ̀jì ìbàlá ìlọ́wọ́n rí fàálùmí rẹ̀ nìkankan tí ó tọrọ àforíjì lásìkò yìí ó fìrà láà ẹ̀ tẹ́mi ọlọ́run ọba máa fìrà láà tẹ́mi ọlọ́run ọba ó sàkórí jù ìjà rí ọlọ́run ọba máa máa wá fásitì yìí ó wá fi ròyìn àwọn tí wọ́n páyà ọlọ́ tẹ́ẹ̀sì mọ̀kọ́lọ̀ náà ní ká gbáwẹ̀ làálàkún tàtàkù tó dàtàrí páyà àwọn tó bá jẹ́ àlùkìyà wọ́n wà lálùjẹ́ náà wọ́n sì wà ní àjẹ́ náà lórí odò ń sàn lábẹ́ àìdínà máa àdáhùn ọ̀bọ̀ oore wọn tọ́lọ́wọ́ bó fún wọn gbà báyìí pẹ̀lú ìdùnnú ìnáhùn káànù kọbùlà dáríkà mọ́sílì bí fọ́ fọ́tọ́lá ìgbòtọ́lá agbóore yìí lọ́dọ̀ ọlọ́rọ̀ dáadáa ni wọ́n ṣe wọ́n ṣe dáadáa sọ́lọ̀ díẹ̀ ni wọ́n fi ń sùn lóru wọ́n fi àtàrà tó bá dásìkò tààrí yẹ̀sàkìrù ó tọrọ àkójọ ọlọ́run náà mùsàkú ìtànkìlẹ̀ everyday náà ọlọ́run wáwò èmì àjẹ́ tó ṣe báwa báwa ti ṣiṣẹ́ lọ àbí tàà ṣe lé lọ àbí tó ṣe pé ẹnu táà máa ń rí ọlọ́run wò pé bóò lòun ti fẹ́ kà wá pé oore tóun pé jojoojúmọ́ ìbò làwọn ò lè sọ sí ọlọ́run wá fóúnjẹ sílẹ̀ ẹgbọ́n ó fóúnjẹ sílẹ̀ fáwọn ẹrú rẹ̀ pé bóò bá sáà ní dìde fún kìyàmù lẹ́nu ó sáà dìde lórí oúnjẹ tó tó bá ti wá dìde kò sí bọ́sásìkò lọ́lọ́run wá sọ fún mi bó ti bọ́sásìkò àtó láìwàlà àtó láìwàlà bó ṣe pé n tó bá rí wínà Allahumma pẹ̀lẹ̀ ní ọlọ́dàbù ṣàforíjì fún mi ìwọ́n náà kó sínú ṣàgbé táìmù yẹn wò lè níyàn gíyàn yìí ibi tọ́nà ọba fẹ́ràn wà díta ó rè yìí pọ̀ wá jẹun àtẹni tí ò ṣe kìyàmù lélì níláyé rẹ̀ kọ́dà àtẹni tí ékírùn kéèkírùn ọ̀rọ̀ yẹn gan ọlọ́run bèé sọ́yàn àmọ́ àyàn ọlọ́run bá yẹn kọrí jù ó fún oúnjẹ fà wá ó fi fa ẹni táà sọ fún pé kó kírun kò dáhùn èyí táà sọ pé kó fi zìnà lẹ̀ kò dáhùn èyí táà ní kó má jẹ rìbá kò dáhùn èyí táà ní kó má tẹ àforíjì tó bàbá ti wá jí ilẹ̀ dàpọ̀ ẹ má jà á tọ́ lóúnjẹ nìkan o ọlọ́ọ̀tì fún alọ́kọ̀ tí ní jà ti jí nù gbogbo tá a bá lè tọrọ lórí ayé àti tọrọ kọ́dà ká má lálọ́ àtẹni tó ṣe pé tó nàfẹ́ tọrọ náà bá ọlọ́run kan ṣe wá lè bá ìdáàbòjú rọrùn àti ohun ó tún mọ́ àfẹ́ntọ́lọ̀ ń bá kẹ́ tó ló sàlékùn ọ̀fẹ́ fún wa nìkan ní ẹni tó ṣe pé lẹ́yìn ìgbà tí ọlọ́mọ bá ń bá lọ bá lẹ́kùn jí lásìkò ẹ̀yìn àwa sí mọ̀ abẹ́lọ́ fún fàájú náà tó kẹ̀ tó lè kọ̀tínú láwọn fún àtìkù báwa yìí ọkọ̀ tó ní tìjì fún wa o bá a bá ti yí kó jẹ nǹkan kọ́ láàrin oúnjẹ o Allahumma arham ọlọ́run bá fẹ́ mi Allahumma yassir li amri ọlọ́run bá ta alábàáni ti لنا شؤوننا كلها ولا تكلنا إلى أنفسنا gbogbo tá a bá lè tọrọ mẹ àmọ́ bá fẹ́ tọrọ nǹkan ẹ̀dá kù àlìjánà ní ẹ̀dá ọkọ̀ tọrọ àti ọlọ́run ẹ má jẹ́ wípé dáàmà tọrọ àrùn pé gbogbo àdúgbò sàárì wá pé ọlọ́run àkókò ní ìsẹ̀sánwó lé láàrùn àyè òun náà wà bẹ àmọ́ ẹ̀yìn ni kó wá ṣẹgbọ́n ẹ̀yìn ni kó wá tó pọ́ǹtì alákọ̀ọ́kọ́ ni pé pọ́ǹtì pé wọ́n ní ká jẹun táàlì ó kọjọ oúnjẹ torí pé áyà kò á tù wàá pé

mi dáhùn gbà ó ti bá ń fún oúnjẹ sí ẹ̀rọ ni èmi náà ti wá ìsàforíjì fún mi dákùn tẹ́lú dákùn ìsàforíjì ẹ̀ṣẹ̀ mi fún mi dákùn sàlámàrí mi rán fún mi dákùn ṣe báyìí fún àsìkò rẹ̀ wọ́n tẹ́lẹ̀ lójì nínú Ramadan ta wà yìí agoru àtọ̀sán táìmù wo ló lọ́lá jù ní gbogbo the whole

for time tá ń gbà rẹ̀ but time tó lọ́lá jù lásìkò yìí òru ló bọ́ sí sẹ́ẹ̀mọ́ túnlẹ̀ implication rẹ̀ ni wípé àtọ̀sán àtòru ni rọ̀mọ̀dọ́nù ìjọsìn táàkàn ń ṣe bí ẹyọ kọ̀ọ̀kan ló kàn yàtọ̀ ọ̀sán ààfin gbà rẹ̀ òru ààfin ṣe kìyàmù fẹ́mọ̀ túmọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé abẹni tí nǹkan ò bá yé nìkan ni yóò fàbúrú lẹ̀ lọ́sàn Ramadan tí ó wà kíkọ ẹ̀fóòrù thinking that Ramadan ti parí òru náà pàtàkì bọ́sàn ṣe pàtàkì lòrú pàtàkì lọ́lọ́kùn fi lé láti kọjú èyí wá kí gbogbo aburú tó ti fílẹ̀ lọ́sàn ó kíkọ ẹ̀fóòrù Ramadan ẹni tí ò mú tí lọ́sàn kó tọ́jú ọ̀rọ̀ ìgbòrò rọ̀mọ̀dán ẹni tí ò sì dìná lọ́sàn-án kó tọ́jú ìdìná gbòrò rọ̀mọ̀dán ẹni tí ò mú kó lọ́sàn-án kó tọ́jú owó rọ̀mọ̀dán ẹni tí ò wòwò kú wo lọ́sàn-án ó wá tọ́jú gbogbo òkú rọ̀mọ̀dán bẹ́ẹ̀ kọ́ ò méjèèjì náà rọ̀mọ̀dán papọ̀ ìjọsìn rẹ̀ ló yàtọ̀ ọ̀ wọn là níbi sálà láwọn àti wọn sálà àti wọn àdìsí mọ́mọ́ àmàlùmọ́ àdìsí àtàlà àmàlùmọ́ ṣé àgbà ní kó wá pàdé ló fún àwọn afá mi sọ̀kò ní bá ọdún ló lọ rí àwọn àgbẹ̀. ànẹ́bí mi tó bá jẹ́ àkìyà àwẹ̀ àti Qur'an àwọn méjèèjì ó wà ọlọ́run ọkùnrin sọ wọn di fọ́ọ̀mù tí wọ́n fi wá àbí ládàá wọn gan ni wọ́n wà tó báwọn àbàdàn sàlàyé tó kọ́ àwẹ̀ òun wá sọ fọ́lọ̀ ẹ̀yìn rọ ọlọ́run ẹrú rẹ̀ mọ̀nàtù pọ̀ àrùn wọ̀ṣọ̀wáàtì ìlà ẹrú rẹ̀ ní òjò jẹun gbogbo tó wù láti ṣe tó fẹ́ mu tó tù ẹ̀ náà ràn má tó wù mo prevent ẹ̀ mo ṣe lọ́kàn ọ̀ṣọ̀fí ìní fi ìdáàbòbò àtìfẹ́ ní kọ́mọ́bíyàjẹ́ àwọn olùsọ̀gbẹ́ ìfọ́lọ́ Kùrán yóò sọ fọ́lọ́ pé ẹrù rẹ̀ yí ọlọ́run mọ̀nàtù náà màbìlẹ̀ ìjẹ́ kó sùn lóru èmi ló ń ké bí ṣe ń dá mi ké nínú mọ́ká ní ń ké ní nínú kìyàmùlé ní ń ké nínú tàràwí kùránì ló ń fòrò mi ṣe ló fòrò rẹ̀ ní òjò ọlọ́dà pàtàkì pẹ̀lú ànábì ní ọ̀pọ̀ ìṣàpá ọlọ́run wà tó ní ìpé bá àti ń gbáwẹ̀ lọ́sàn táǹkì kùránù lọ́sàn táǹṣe ìyàmù lé ìlú owó kéré sí ọ̀sán ọ̀rọ̀mọ̀bọ̀n ẹ̀dá pọ̀tọ̀wọ̀ náà lẹ́nu ọjọ́ tó sì kù yìí náà lẹ́nu ọjọ́ tó kù yìí náà ẹ̀dẹ́ ká kásìkò yìí ká sì mú ojú tó ká jẹ sí láì wà fọlọ́ ká ra ọ̀rà sọ́lọ́ ká bẹ ọlọ́run ká bẹ ọlọ́run fúnra wọn kábẹ̀ lọ́wọ́ bá fáwọn òbí wa kábẹ̀ lọ́wọ́ fáwọn ìyàwó fáwọn ọkọ wa fáwọn ọmọ wa ibi gbogbo wa àtàwọn òbí wa tó wà láyé àkóso tó jẹ́ mọ̀sùn tó wà kálí ẹ́ lẹ́gbọ̀n ti sọ ayé dùn béèrè o amókèrè lọ́dọ̀ ọlọ́run o ẹ́ bàbá bíra wa nísìnyí pé bẹ́ẹ̀ bá fẹ́ béèrè ayé lọ́dọ̀ ọlọ́run ní déédéé èrò tọrọ ẹ̀ láti nílé ìlú tọmọ ẹ̀dá ní ìrùpẹ́ nìkan kan bẹ̀ láti ìkó yìí tí ó sọ fọ́lọ̀ pé ọlọ́run dákùn fún gbogbo nàìjíríà ìrùpẹ́ nìkan kan bẹ̀ tí ó sọ nìkan àgbà àótùpọ̀ yìí àbí kátọ́wà sọ pé ìrùpẹ́ ọlọ́run dákùn fún gbogbo ayé èyí olé tọ́rọ gbogbo nàìjíríà gbàgbà bẹ́ẹ̀ bá tọ́rọ gbogbo òkúrú ìgbà tí ó ti ṣe pọ̀ ìjẹ́ mọ̀ pé bó ti gbogbo ilé ayé pátápátá àtọ́ ìgbòrò àtọ́ Lagos state àtọ́ Nigeria àtọ́ Africa àtọ́ gbogbo ayé kọ́dá àtọ́ america gbogbo ilé ayé àti ibi tí yẹ́pẹ̀ wà àti ti tó dò wà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pátápátá kò sọ̀rọ̀ gbogbo ẹ̀ pátápátá kọ́lọ̀ bá fún ẹ nìkan ṣoṣo ǹjẹ́ ní ayé yìí gan sì fún ti kéré nínú tọ́wọ́ wáyé ilé ayé wọn fẹ́ sọ tẹ́lẹ̀ ayé wa gbogbo ẹ̀ pápátá tí mo sọ gbogbo ẹ̀ pápátá ní ìsọ̀rọ̀ nàìjíríà nìkan àti lẹ́bí àti ria àti Los Angeles àti ìlúkà New York gbogbo bí tó darí ayé àti ibi tí ẹja wà gbogbo ẹ̀ one point three million times irú ilé ayé yìí ló wà ní ọrùn oorun nìkan pé tabaka àpẹtọ̀ wòlé ayé irú rẹ̀ ní 1.3 million times ní irú rẹ̀ tó wà ní ọrùn òun ní wá kéré ní tọ́lọ́ ọba dá so now question ni pé ìtọ́nà ọba ní lọ́dọ̀ pọ̀ kọjá kó ṣe yí pé wọ́n ní àsìkò bẹ́yìn òbí tọrọ àìjẹ́ náà nítorí wọn béèrè náà nítorí ọlọ́run dákun ilẹ̀ plọ́ọ̀tì kan tí mo ní ẹ̀yìn dákun ilé ẹgbẹ́ ń parí ìyẹn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ìlòjó wa sẹ́nu tó fi rẹ̀ onígbèsè onílẹ̀ plọ́ọ̀tì kan tó ní òun tá bá gbé gbogbo máàpù ilé ayé wa kò ṣe kò lè ráyè fẹ́ẹ̀kọ́ ní gbogbo nàìjíríà tọ́pátá tábà gbé máàpù ilé ayé wa ẹni nìkan lẹ́rìí kọ ẹ̀rẹ́ ní nàìjíríà kọtán ní spéèsì tí ẹnu sí nàìjíríà kékeré tó bá nàìjíríà ò lè gbà wọ́n kátó wá sọ fún kálukú wá ní ayé atẹ́ni tó ṣe pé gbogbo tóun náà ní òbí ara kan náà lọ tóun ṣe rẹ̀pẹ́tẹ́ tó máa kò sí sòun náà lè yàn lè máa sọ pé wọ́n lẹ́nu lé tẹ́lò mí nínú tó lọ́wọ́ òfin ọmọ ìyẹ̀gọ́ kékeré rẹ̀ á sọ̀rọ̀ ilé ayé wa tó tó kàlù sọ̀rọ̀ ó kéré lẹ́gbẹ̀ẹ́ tọ́lọ́wọ́ bó ṣe máa sọ́lọ́wọ́ àmẹ́bìnrin tí ó wà ìjẹun náà tó kóun yóò di kéré tí ó ní kéré jù òun lẹ́tọ́ fóun ló jáde fóun nùnà là tó bá wá jáde fóun nùnà tó lọ́mìnà yóò mọ̀ ṣubú yóò mọ̀ dìde yóò mọ̀ ṣubú yóò mọ̀ dìde àdúgbò máa mọ̀ pẹ̀lú yóò ní ah, ọ̀pẹ́ òun bọ́ ẹ̀bùn tó bá wá bọ́ tó bá dé wá jù ọlọ́run tó sápò òbí náà yóò mọ̀ wá gbó àwọn àdìjá náà láàrin wa sọ ọlọ́run wa pé ìtẹ̀ ọlọ́run ẹrú mi bóòlù lè rí ibi ní àpò ah, òṣèré kankan òṣèré fẹ́ nìkankan tó tó mi kò tí wà lìjánà ọ̀ ọlọ́run àtọ̀ mi pé àà ń wò sí ṣe kankan mọ̀ gọ́sí ọmọ béèrè díẹ̀ díẹ̀ lórí pé ọlọ́run ti kó ònúná ó kó ònúná wá kó ònúná lórí ohun àjẹ́nà tí ń gbọ́ dákùn jẹ́ kí n lè lẹ́ ọlọ́run wa ni àti bó ti sọ pé tí wọ́n bá ti fún ọ nìkan ò ní béèrè ní ìmọ̀ yóò fi béèrè ọlọ́run wa ni ó kè é wọ́dà sí lóòrò àlìjẹ́nà tó ń gbóhùn tó ń bá fún ọ nírú ilé ayé gbogbo ilé ayé àti irú rẹ̀ ní ìpòjẹ́ tàǹtì how do you see àtẹ̀sà sí orí ìyá rọ̀ ọlọ́tọ̀ òfin ṣe yẹ̀yẹ̀ ẹ́ tí àtọ́ òfin ṣe yẹ̀yẹ̀ ọlọ́run àtẹ̀sà sí orí ìyá rọ̀ owó ọlọ́run ti yẹ̀yẹ́ ọlọ́run ò fẹ́ fi yẹ̀yẹ́ ó fi ọ̀dà ìwọ tí ó lè láti ìṣúná àjẹ́nà àmọ́ ayé àti irú rẹ̀ ni àǹkò sí nílòkùn òní sí nípa ń òní sí bẹ́ẹ̀rù òní sí òní sí kò sí bó ṣe òkú dáa tó kankan bẹ̀ tí ò sí tí ò tó tó tó tó tó tó pé yóò pẹ̀ bá láà ilé ayé tó wá dáa àmọ́ nǹkan yìí kọ́ ò wá sí bẹ̀ ò ní wípé ipa wà nílé ayé àní máa ní nǹkan síra lọ́kàn kò sí pé ilé ayé wà dáa débi báwọn èèyàn o lábájọ́ òní bínú sí lágbájá ọlọ́run ní irú rẹ̀ wọ̀nà záánà máa fi sùúrù lè yàn gẹ́gẹ́ wọ́n náà alàfúrò rẹ̀ pàtàkì àbáwá ìjẹ̀nà kò ní sí kò ní sí bẹ́ẹ̀rù ilé ayé àkòrí bẹ́ẹ̀rù láti jẹ́nà kò sì ní bẹ́ẹ̀rù àti jẹ́ méjèèjì bàbá wá ìjẹ́nà kò ní sí bẹ́ẹ̀rù jẹ́ máa tí mú bẹ́ẹ̀rù wà ìdí ń jẹ́ bẹ́ẹ̀rù ní pé nǹkan tí ò tí ìbẹ̀rù máa ní ṣe pẹ̀lú wọ̀lá àwọn bí àzànú ìbànújẹ́ máa ń ní ṣe pẹ̀lú nǹkan tó bọ́ mọ́yàn lọ́wọ́ tó ti kọjá pa sọmọlábọ́já ń banújẹ́ nǹkan kan ló ti ṣẹlẹ̀ sọmọlábọ́já bá ń bẹ̀rù nǹkan kan ló ti ṣẹlẹ̀ ọlọ́run ní àtìbẹ̀rù tó ní ṣe pẹ̀lú fújọ́ àtìbànújẹ́ tó ní ṣe pẹ̀lú pàmù láti torí iṣẹ́ ẹni tó wẹ́ pé owó náà lè bá dùn pé èèyàn bá fẹ́ ra bẹ̀rù níjọ́ tó rẹ̀ bá fẹ́ dínkù àyà ló jìjà gba wọn ní lọ́nà àdìgún ti kíníkan o ẹ̀rọ mọ̀ bá ní ẹ̀wọ́n lọ́jà àkọ́bọ̀ láti dín kankan o pé èèyàn ó wà wà nílé ayé kò ní sí kẹ̀kẹ́ tẹ́yìn ó mi ẹgbẹ́ lórí ló jẹ́ ìbá látún orí àkórí ayé àti ìlọ́run ọlọ́run ọba máa ń sèwọ̀n ọlọ́run ọba péjì rẹ̀ fún ọlọ́run jáde nínú rẹ̀ ọlọ́run wa kà wá fẹ́rù ó fún wa lẹ́sìn fún wa tàlà ájá ẹ̀ káfí lọ́run ọlọ́run ti rẹ̀ ayé wọn ló wá ṣe fún wa náà kọ́ wo bàbá wa jẹ́ kí fẹ́yọ́ àyíyá rẹ̀ lè tẹ́ tọ́ ìyẹn làwọn ṣe á gbogbo ìlú ìta afẹ́fàrà pẹ̀lú òun ni afẹ́fọ̀rọ̀ pa ìdúró déédéé nígbà tí nǹkan bá lè lè ìdúró déédéé nígbà tí nǹkan bá lè àwọn ọba wa tó dá wa ó sọ ọ́ àgbàgbé ni o. ọlọ́run bá sọ pé ilé ayé tá a wá ìfúnra rà ní sẹ́yìn ìgbà tá a dé ilé ayé tán ilé ayé tẹ̀ mọ́ wa lójú la fẹ́ kó rí báwa ṣe bẹ́ẹ̀ bá a ṣe jòkó yìí tí mo bá bi wá pé èwo la bá tú nínú kí a mọ̀ wálé ayé ká tẹ̀ mọ́ fi láyé ṣe rí àtà wálé ayé bá a ṣe wáyé kò sẹ́ni ọ̀sán tí ó tù ú sí kó mọ̀ wálé ayé bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan tí ó tún ṣe torí yóò ní bóun bá wálé ayé òkúta àti màdé ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bí òun tàbí màdé ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ náà padà ṣùgbọ́n náà bá sọ pé bóun ṣe ní ká wáyé tẹ́ǹtì rẹ̀ ọlọ́run sọ wípé alẹ́ ní ìfara pẹ̀lú ọ̀tọ̀ wọ̀ ṣàyà ní ìyàwó tó àjùlù òun ti dá láti òun ti tẹ́sí وهو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق بعض ليبلوكم فيما آتاكم ọlọ́run ọba dá yín bẹ́yìn ṣe ń wá ó ń fa àwọn kan rọ́pò ẹ̀yin ń bímọ lẹ́bà àwọn náà ṣe bí ó wá jẹ́ kẹ́ lọ jẹ́ kẹ́ lọ o òun fi ṣe kankan pé bóyá ẹni tó bá òun tẹ́ẹ̀tì lè ẹ̀fà ìdífọ́ lè àbúlúwà wọ́n fi máa àká ọlọ́run fi lè tẹ́ẹ̀tì yìí ìjọba kan o tó ń kálukú máa ní àti ń tà ní àti ń tà ní tẹ́ẹ̀tì méjèèjì lẹ́yìn bá ló ìṣe fífọ́ ó dìgbà lẹ́yìn bá tó bá tẹ́ẹ̀tì ní ní màní tó parí lẹ́yìn ò bá ní kì í ṣe concession kí ah, ló bá bẹ̀rẹ̀ sí ní bónà tó gbé kò ní náà ọlọ́pàá owó mọ̀mí láàgbà pé nìkan ò ní náà ó kì ní máàkì gánà o ó dìgbà tó ṣe pé àìmọ́ nìyẹn orí ìtukọ̀ ọ̀hún tẹ̀pẹ́ tẹ́ẹ̀sì tẹ́bí báwọn náà ń bọ̀ òwúwọ́ náà pàtàkì òbíjọ́dọ̀ mi àti nínú àtàìní tẹ́ẹ̀sì tí mùsùlùmí kọ́kọ́ mọ̀ yẹn torí iṣẹ́ rí tó bá ti pé mùsùlùmí ò bá mọ̀ tó bá sọ pé ní tóun wà pé kóun ní tó bá ti pé tó bá ní ni ò ní páàsì tẹ́sì kò ní choice mú o tó bá lè ṣe pé tó bá wà áfà ò ní pé kó òun má nílò òun mú tó pé àìmá ní ni ò jẹ́ kó páàsì tẹ́sì kò ní choice mú o ìyẹn ní èyí ò ní tẹ́sì ọlọ́run ọbọ̀ òsì ní fíyà jẹ èèyàn fún kankan méjì ọ̀n tí ìdéyàn bá tó fi situation méjèèjì naanị nísìn béèyàn bá ń retí ọmọ ọlọ́run fún un lọ́wọ́ wíṣì ni tí ó mú un yàtọ̀ àmẹ́yàn bímọ àtẹ̀yìn òbí béèyàn bá bímọ tẹ́sì bí ò bá bí tẹ́sì ẹlòmí ìbẹ̀ bó bímọ ní òjò wíìlì tẹ́sì ẹlòmí ìbẹ̀ àìmọ́ ní òjò wíìlì tẹ́sì ọlọ́run anábì Musa àti Khadiri nígbà tí wọ́n lọ kéèsì mẹ́ta tọ́lọ́wọ́ bá sọ fún wa kéèsì ọmọ alẹ́lẹ́ẹ̀kì ìjì kéèsì ọmọ ọlọ́dún pàǹtọ́lá kọ́ àtàkìdà lápẹ̀yà kòlá àwọn méjèèjì lọ wọ́n pàdé ọmọ kan ọmọ yìí rẹwà púpọ̀ pàpọ̀tálà Khadiri bá pa Musa ní àá àkọ̀tẹ́lẹ̀tà náà fẹ̀ǹtà kí ìyàtà ìrìn náà wà á ti wá pa ẹ̀mí tó dáa báyìí tó bí ọ̀bá yìí tí òṣẹ́ṣẹ̀ kankan tó ṣe kó páyàn làpọ̀títa ṣe àlùnọ́kà nǹkan tó máa ṣe yí mà fún púpọ̀ ṣe tí mo bá sọ fún mi nígbà tó bá àwọn òbí rẹ̀ méjèèjì mọ̀ àmọ́ lọ́wọ́ bá fẹ́ràn àwọn òbí rẹ̀ pàpàṣí iná bọ́mọ rẹ̀ bá dàgbà tó bá ga tó dàgbà tán torí ìfẹ́ táwọn òbí rẹ̀ níbi ìfẹ́ ọmọ yìí ó sì sọ wọn di kèfèrí torúkọ ọmọ yìí di kèfèrí yóò sì sọ fáwọn náà pé tí òun ò bá fẹ́ ká di kèfèrí àwọn ti dá lọ kájọ́rò sọ torúkọ́lọ́ ọba fẹ́ràn àwọn ibi rẹ̀ ọ̀kọ̀ṣínà ayò rẹ̀ kọrù wà kò bí yá nìmọ̀ ẹ̀rù bà wá pé ó mọ́ wà kó bá wọn òbí rẹ̀ tí ó gbò wọn mọ́lẹ̀ wọ́n kọjá oṣù tó wọ́n bí máa lóòótọ́ wọn mo bàbá ti máa bẹ́ ṣé gbogbo situation tá bá bá ara fẹ́ sí o ká má máa kà pé jọ tí nǹkan ò bá dáa nìkan ni tẹ́sí kọ́dà bá kí nǹkan bá dáa nǹkan rò ẹlòmíì bẹ tó fi gbà tí ò tí ì ní lọ́wọ́ kí ṣe nìyà nígbà tó ní ní ṣe nìyà tó bá ti pé àìmá ní yorùbá ló ṣe nìyà kó kẹta kan ní kó lè kó ṣe nìyà rẹ ẹlòmíì nígbà tí ní ẹ. kò lè orí lóró ó rò pé nígbà tó ti ní ohun ọlọ́ta kan nàbọ́ta náà ni mọ́mọ́ àwọn èèyàn ṣe ṣe ọ̀tá yìí yóò wá ní ti wá ní báyìí àwọn kan wà sọ àwọn ọ̀tá yìí wá pọ̀ ẹwà láti máa sọ òògùn bá ọ̀tá nígbà tí so take àtàbàbàrà wa tẹ́lẹ̀ pọ́ìntì alákọ̀ọ́kọ́ pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì òun ni wípé àwọn ẹ̀dá ọlọ́run ọba tọ́lọ̀ bá fẹ́ ròyìn wa méjì lórí ròyìn wa tá a bá jẹ́ mùsùlùmí tọ́lọ̀ bá ti sọ gbogbo àwọn ááyà rẹ̀ tán tó sọ ní Kùránì yóò ní inna fi dhalika la ayatin li kulli sabbarin shakur ó sọ sọ́rọ̀tù sábà ó sọ sọ́rọ̀tù lukman ó sọ ní ṣúra mẹ́ta pé eléyẹ̀ ò sáìn dẹ́ndẹ́ sọ̀bárì ẹwọ ọ̀rọ̀ méjèèjì gbogbo ẹ̀sìn wa tá ń ṣe pátápátá ìlú dálé lórí àtọ́gbúrú wọ̀ṣùkú ṣúkúrù ní wípé ọlọ́run ọba ṣe tí ń wá mo wá mọ̀ pátọ́dọ̀ rẹ̀ ló ti wá mo wá dúpẹ́ fún un pé mo dúpẹ́ oore mo wá lo oore yẹn náà fún nǹkan tí ó yọ lójú ìgbà yọ́dá wà kó ní wípé nǹkan tọ́kàn mi kọ́ ó bà mi ò wá rẹ̀ kí n wá fara ya kí n wá ṣẹ lọ hmm? so méjèèjì èèyàn gbọdọ̀ jẹ́ kí n ọ̀bá èèyàn gbọdọ̀ jẹ́ kí n ṣàkó bẹ́ẹ̀ àdíjù sọ ẹgbùn náà sílá tí a lẹ́mìn àjẹ́bá ní àmọ̀rẹ̀ ìnà àmọ̀rọ̀ òwúrọ̀ ọ̀rọ̀ òmìnirí jẹ́ ìyàdójú gbogbo àlàáfà ìdẹ̀ kan wá sáfò orí ní àtọ́lá òkèèrè ọ̀ṣà bóri bá kàn án tàbí tó kà bóri bá kàn kó wá dúpẹ́ bọ́lọ̀ kánú fẹ́ wọ́n àtọ̀ bá dùbù lọ́rọ́ kí ni rábà kàn àtọ́lá oríṣi ọ̀gá nìfẹ́ rẹ̀ lórí rẹ̀ nínú ìdíje wọn yóò wà láyé yóò wà láyé bọ́lá tí wàá ṣe fún wa pé àwọn tọ́lọ̀ ọba wa fẹ́ràn jù kò sí ẹnì kankan tọ́lọ̀ ọba bá lò pẹ̀lú ojú kan. ṣe á ẹrú ni sọ́dọ̀mọ́ àti sọ́dọ̀lá lọ sí ọ̀sán ìdí ìṣe fún ọ lásán ní pé gbogbo tínú ló mọ ọdún tó bá fẹ́ nìkan ìdí fún kò ṣe é fún bẹ́ẹ̀ mọ́ kò wá sí ẹnì kankan náà lé ayé ó ṣe pé lájọ ti wá lé ayé kò wá ní rí dùn àwọn àdúgbò náà ò wá wí ni ò ní rí ló máa máa ṣiṣẹ́ nìkẹ́ ó máa ló máa rí lọ́wọ́ ló máa rí dùn lọ́wọ́ báwo ṣe wá bá ìdí ìṣòro nínú àwọn tá a lè sọ kọ́lọ́run ọba bá lò dúpọ́ pẹ̀lú ṣúkúrù pé ọlọ́run bá tẹ́ nǹkan lẹ̀ fún wọn wọ́n ti ń pa ohun ẹ̀ orí pọ̀ òun là nẹ́bí sùlẹ̀ náà. orúkọ ọlọ́pàá ti orí àmọ́ tòun ti dẹ́gbọ́ ọlọ́run ti ṣe o ọlọ́run kò sí ilẹ̀ kókò sẹ́ẹ̀sẹ̀ ọlọ́run wà lọ́pọ̀ nípa ti dání náà sọ̀rọ̀ má wà pẹ́ ní ara òfin ìjẹ́sàjà fún ìmọ̀ àyà. a fi sí náà sọ̀rọ̀ kí ọlọ́run òun ní pé ọlá tó náà wà lórí ọlọ́run tó kó lùsẹ̀ ọ̀tọ̀ ńlá ọlọ́run tó kó lùsẹ̀ ọ̀lá yìí ọlọ́run bá kẹ́ ẹdé ní pé àwọn èèyàn ń sè àlùjànnú ń sè afẹ́fẹ́ ń gbé káàkiri ẹyẹ ń tẹ̀lé gbogbo nǹkan lọ́lọ́run bá rọ̀ fún ẹwọ bó ṣe rí ẹni ọlọ́run ọba yípo náà tọ́ nǹkan tí ó fi ṣe tí ó fi sọ burú ọlọ́run lọ́hùn òun gbọ́lá lọ́wọ́ rẹ̀ nígbà tó ń lọ́wọ́ rẹ̀ òun sì ẹlòmíì tí ó fẹ́ kí ma anya. O padà sọ́dọ̀ ọ̀nà Suleiman nínú àwọn tọ́lọ́run ọba wá tẹ́ẹ̀sì jù ó ní ayú àwọn tó kó ti tẹ́ẹ̀sì ẹ̀yìn ó náà kọ́ púpọ̀ láti sọ fún wa ń pa rẹ̀ ń kọ́ tí ọlọ́run padà sọ fún wa ń pa ẹ̀yìn ọlọ́run ní lẹ́yìn ìgbà tó ń dé fún àwọn ará alẹ́ rẹ̀ tó lùsì ọlọ́run bá pèsè mí fún dúkìá rẹ̀ tó lùsì ọlọ́run pèsè mí fún rahmatan ìfẹ́ látọ̀dọ̀ wọ̀n sí tọ́rọ̀ ẹ́ níbi kan lè kúrò àlbá níbi kan lè láàbì òun méjèèjì náà ló wà nílé ayé nínú ìṣẹ́ tẹ́wàá kò wá sí nǹkan kan tí mùsùlùmí ó kàn fún ìpa rẹ̀ lónìí

níjọ́ ni ó jì bá ṣùgbà lọ́mọdékùn ní lóṣù owó ilé rẹ̀ ó kọ̀lá níjọ́ ni ó ká ṣùgbà níjọ́ bẹ́ẹ̀ tó wà níjọ́ wà kó tọ́ ṣùgbà ńláńlá ẹni tó bẹ́ sọ fọ́lọ̀ mú pé wáì àwọn ọmọ láti báyìí fún ẹgbọ́n Thank you yóò bá tẹ̀sùgbà àtọ̀kùn òní máa ń dé wí kàmpánì tó wá ṣe tán wá ní lórí táàkì mi lọ́kọ́lájú ọlọ́dá ló yóò wá ti tẹ̀ka lójú ẹ̀wù ti fẹ́fẹ́ kí ọlọ́run tó kún pásù bá lòdì tó wá ṣe tán yóò wá lọ yóò wá òun mú sáájú ọlọ́run gbogbo tí wọ́n gbàgbé ní mọ́sálásí ẹ̀wọ̀n gbogbo bá gbàgbé òun wá òun kankan wà òun pé ogun kan tó bá gbà fún mọ́sálásí ó dowó ó lọ máa fún ọba bàbá rẹ̀. irú ìjọsìn tá à ń ṣe kọ́lọ́ ṣe é rí tí ẹ̀ máa ti wà nílé koko ìtí kọ́kọ́ máa ń jẹ́ kó rọrùn fún yàn láti rí gbé ṣẹ́gbọ́n òun ìwé kéèyàn rántí àwọn tọ́lọ́run ọba fẹ́ràn jù àwọn tọ́lọ́wọ́ bá fẹ́ràn jù náà ẹ̀dá àwọn ànábì ọ̀dọ́ àwọn èyí ni ọlọ́run mọ́ ọmọ lùsọ̀ tó òun gíní òun jú sí wọn ọlọ́run yẹ sọ́kì mẹ́ta ìmọ̀lá ìgbà pẹ̀lú lẹ́sàn-án ó sì ròyìn wọn báwọn ẹrú dáadáa ni bàbá ń kàwọn ànábì ọlọ pàkà àwọn márùn-ún tó jẹ́ wúlò láàrín àbí tàkà àwọn márùn-ún tó jẹ́ wúlò láàrín àkà ànábì lọ àkà ànábì lọ àkà Musa àkà Isa àkà ànábì lọ

tọ́lọ́pù bá ń bá wọn sọ ó bá dọ́dọ̀ wọn pé àwọn fún ọ̀rọ̀ yìí kí ló pa ṣẹ́mọ tó ṣe fún mọ́mọ́ èyí ohun tí ó ṣe ni pé pé ah. ọlọ́run ọba fi dídí kọ́tì kàn ní kì í ṣe wí pé torí pé kò kẹ́mi ìwé torí ìtọ́ sí kẹlọ́bẹ̀ hmm? torí báwo èèyàn tá a tẹ̀ka mọ̀ bí wọ́n tọ́ sí kẹ lọ́dọ̀ rẹ̀ kó fi kà wọn náà Ile yóò wá ṣe méjì ni ilé kòkó máa ń wá fún ọba fẹ́ fi pẹ́ẹ̀tì èèyàn kó fi gbé fún èèyàn ga kéèyàn padà sọ́dẹ̀ àbí kó fẹ́ fi ìyà jẹ èèyàn tẹ́sẹ̀ ní àṣẹ ó wà kọ́kọ́ mọ̀ owó pé ọba kì í tẹ́sẹ̀ ní ọlọ́run táàkù tó bá ti pérù ní kò sí ìbá ń gbó jù ní ìlójú oṣù ọ́ ní dákọ̀ sàkórí ní ìfúnni làkọ́kọ́ ohun làkọ́kọ́ bẹ́ẹ̀ni níjọ́ tí lè gbogbo bá ti kọ́kọ́ báyà èèyàn kì í ṣe bí pé èèyàn ò dìzáfẹ̀ kẹ́lẹ́dọ̀ fi dìzáfẹ̀ èyí àkọsọ̀fọ́lọ̀ tó tọ́ ọlọ́run mú mọ̀ kó tẹ́sà wà nábí ọlọ́run ọba rẹ̀

ọlọ́run àtàbòsí fúnra wa ó pa wá láṣẹ àbẹ̀rẹ̀ fàtí ńlá tàbí lánà wọlé ńlá tàbí lánà tó bá sàkúrúyè wa wọ́tà hamna oṣù kẹwàá lánàá bùrù lánàá nàkọ́ àwọn náà ló lórí so níjọ́ táwọn ànábí ọlọ́run jí ìrìn gbogbo bá ti bá wọn ara wọn ọkọlá tẹ́lẹ̀ ọlọ́run tí wọ́n tó yà rẹ̀ ní olákùnfà fún ìdí gbogbo anybody náà tó bá ti wà nílé gbogbo àkọ́kọ́ nǹkan téèyàn kọ́kọ́ ń ṣe ní ìsìnpa torí pé àtìlè gbogbo bá àti ògbà wọn kò fẹ̀kan ní ìjẹ̀tẹ́lẹ̀ ọlọ́ọ̀mọ wọn á sì lè kókó kọ́lá attention yẹn sí nǹkan téèyàn máa ń gbàgbé toráwọ̀ èèyàn sábà máa jẹ́ ọlọ́ọ̀ níjọ́ tí nǹkan bá ti sànàbí adam lásọ ẹwọ́ tó ló sọ a àfúsà ní adam àti àwọn àgbàbí ẹwọ́ ànábì Yunus náà nígbà tó wà ní ẹja pé la ilaha illa anta subhanaka inni mínà kí ni ẹgbẹ́ tó ń gbìyànjú fún àmì láìlá ní àpàtẹ́nìtọ̀ tẹ́ fásitì ọlọ́pùpù mímọ́ ìdápọ̀ anú àwọn alábòsí ni mo wà nígbà tó jà fẹ́jà gbé so the first thing tí mùsùlùmí náà kọ́kọ́ máa ń ṣe ń jọ́sí lè gbogbo bá bá kì í ṣe why me ẹ why me every time why you go tẹ́wọ̀ òfẹ́ kan dìsáàdù ju ìyá ilé ìlọ èyí kọ̀ọ̀kan sọ pé ọlọ́run alákòóso ni yóò ọ̀làwọ̀ kéèyàn ti sọ pé tó bá ti pé mú tó ṣẹlẹ̀ ilé ìdíbẹ́ ìyá ló bá fẹ́ fi ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn àwọn aṣe iná ní àwọn ọ̀sọ̀kọ́lọ́ àwọn ọ̀sọ̀kọ́ táwọn pàtórí lè fún ó wà á dúpẹ́ orí tó wà á dúpẹ́ kó o tó máa kọ̀m̀plé pa orí tí ò ní ìjọ lọ orí tó wà á nù èyí ó ti pọ̀ ọ́ tó pọ̀ náà ṣe ẹ̀rí ẹni bọ́ọ̀lì tó bá fi yanu rẹ̀ pé ebi ń pa ní orí ni pé kò tí kú nù òkú èso ọ̀gbìn nípa ẹ̀ tó bá sì lè sọ ẹgbọ́n ọ̀rọ̀ pé ebi ń pa ní o ó nídìí ọpẹ́ ọ̀rọ̀ yẹn pé o ní sọ ìwọ́n tó bá sì fẹ́ kú ò lè sọ ó dùn pé orí tó wà nínú ẹ̀ bẹ́ẹ̀ òun lè rí pé ànábìsà sọ́là máa tó ń kàn bá ilé méjì níbi tó áwọ̀ ti ti pa Allahumma anta rabbi la ilaha illa khalaqtani wa ana wa ana ala ahdika wa wahdika mustata a'udhu bika min sharri ma sana'tu abu'u laka bi ni'matika alayya wa abu'u bi dhanbi ọlọ́run ò ìdẹ̀ra rẹ tó ṣe fún mi mo mọ̀ọ́mọ̀ ò mo gbé wa mo gbà fún ọ̀lùdámọ́ mo tún wá gbẹ́sẹ̀ mi náà wà méjèèjì ó ti àtàkùn láàbọ́lọ́ ó wà á dúpẹ́ orin tó wà nú ẹ̀ ó tó bá dúpẹ́ orin tó wà nú ilé kọ̀ọ̀kan tí wọ́n ń bá ọ ó wà á sọ fọ́lọ́run ọba pé ilé kókó ilé tó bá mi yìí àwọn àsìkò kan bẹ náà tí nǹkan ti tọ́ gbogbo ìyá wípé wà tí mo pè tó dá mi lóhùn ó kùn ọ̀rọ̀ ọlọ́run lójú yìí nà sẹ́ẹ̀mọ̀ pé nífẹ̀ẹ́ ọmọ nìyàn èyí tó bá ti bá nìkan ní máa ń rí ó bá ti bá kèérì nǹkan mí lẹ́yìn gbogbo àwọn tá a jòkó lẹ́sìn ìta àti ó kálukú wá rántí nígbà tó gbé gbogbo táà tọrọ lọ́dọ̀ ọlọ́run tó gbé ọlọ́run dákòókè bá ti jáàmù ẹ́ tí wọ́n ti gbé fọ́nrán ìgbà lọ sí sọ́dá pọ̀ mo ti lọ mo ń gbàwẹ̀ gan ìdáhùn owó jáàmù lọ àbí owó wàáyé àwọn náà ti sọ̀rọ̀ àìkà mi ò èyí ó wà rántí onígbà òjú ẹ̀ wá mo wà lọ́kì mo ti pẹ̀ọ́ dáadáa rí tó dáhùn ó tọ́wà fi jẹ lọ́pẹ́ ọlọ́run Zakariya fẹ́ tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́run. Àyí Zakariya náà lójú kò

ó fi past nema past àdúà past supplication tó ṣe fọ́lọ̀ fọ́lọ̀ dáhùn ó sọ fún pé a ah, mo tí wọ́n kọ́kọ́ pẹ́ lẹ́sẹ̀ ní mi mo ti gbédè ra rẹ̀ tó ti fún mo ti acknowledge then the next day so lágbà kan náà mo ti wà nílé gbogbo orí tí mo pè ọ́ tó dá mi lóhùn dá mi lóhùn ìlé mi olùmọ̀ wà láàkú lílo àìkàrọ́tì ṣàlùmí àwọn ànábì ọlọ́mọ ń lò pé ká lo pé wọ́n ti fi ọlọ́mọ ọba sí ìkàkà rí ọlọ́mọ dàlọ́ ìjẹ́ nìkan kan bẹ nínú wa tí ó sọ wípé ó mọ̀ wá sájẹ́ jù wípé ọlọ́run ẹlẹ́kẹ̀ẹ́ta tí mo sọ yìí òun lọ́lọ́run ọba máa fi ń fún àwọn ànábì ọlọ́run ọba rẹ̀ ní àṣọra tẹ́lí jọ́sìn tó bá ti lè koko lóníyàn tí ò lọ péyàn sáà ń pè lọ tó ń pè lọ tó lè ara nìyí tọ́lọ̀ ló fún yẹn ní pé pàápàá eléyìí tó ń bẹ̀ ní fún yìí tó gbé yìí bẹ̀ ní fún gbà wọn tí mo dáhùn òun lọ́lọ́run bá fi sọ fún anabi sàlá rẹ̀ sàlá. anabi ó ń retí tí wàá yí wá wàá yí o. àwọn bìbìrì jẹ́ máa fi ti ẹ̀yẹ pé ọlọ́run ọba rẹ̀ tó ní máa fún wàá yí ó ti pa á. wọ́n bá béèrè pé sọ àní kí lọ́lọ́run ní káàkiri báyìí léèdè lé ànábì oníkan wá lọ́la ọlá nǹkan kan wà wọ́n níbi ń ṣe yẹ̀wò pọ̀ nígbà tọ́lọ́wọ́n kó padà sọ kalẹ̀ ń kọ́ ara tọ́lọ́wọ́n bá sọ fún anábìyẹn ní kí ló dé tó o rò pé kó o rò náà àwọn kò fi mọ̀ báwo sì wà pẹ̀lú ẹ̀ ọlọ́run wá sí àwọn pa ní ìmà tó ṣe pé nígbà tí ò jẹ́ ẹ̀jẹ̀ ká lè gbọ́wọ́ ọlọ́run ní alamunasọ̀rọ̀ láta ọ̀fẹ́dọ́rà wọ̀wà bá àná àmì ẹ̀wùdúrà àlẹ́bí àwọn ọ̀dọ̀gbọ́n wà fáànà lẹ́kẹ̀ẹ́ àwa tá a ti ṣe gbogbo àwọn ilé yìí fún ọ nígbà tó ṣe pé gan kìí bí ọ̀kan ló béèrè kí ló dé tó gbígbà tó bá wá pè wá làwa ní dá so èyí ó bẹ̀ lọ́wọ́ ọba pẹ̀lú tí èèyàn ti ti bẹ̀ẹ́ rí ló dá ọlọ́run oṣù dámi lóhun ilé ìgbà láti náà ó di mélòó ọ̀nà mẹ́ta ẹlẹ́ẹ̀kẹ́ anytime bẹ́yàn bá ti wà nílé gbogbo in one little way kò sí ẹni kẹta tọ́láwọn ọmọ òṣèré nínú oore tọ́láwọn bá ṣe fún ọkọ́rẹ́ sí ìwọ náà ti ṣe dáadáa tọ́lọ̀ àtàwọn ẹrú ọ̀run hmm? bẹ́ẹ̀ anybody any situation tó kálukú bá ti wà tó bá ti pé ìwọ ní ti ìyàwó lòrò bá ń wá ìwọ tó sì lówó fi owó ti ṣe ìfà kó fi ìfà nílé ìfipa orí yìí ọwọ́ rẹ̀ tí tó bá ṣe wípé oúnjẹ ló ń bá ń wá ìwọ náà wo nǹkan kan tí ò ní ìgbì owó tó lè ṣe fọ́lọ̀ tó jẹ́ sí dáadáa mọ́. Kò wá sẹ́ni kankan tó sọ pé òun ò ní kankan tó ní. Ara tí èèyàn lè ṣe tí ò ní ju owó. Ìwọ náà pọ̀ sí mọ́sálásí gbáàlì ọ̀nà. Tọ́lọ́, ìgbà mọ́sálásí fẹ́rẹ́, àmọ́ ti ìdúró. Eléyìí ò ní ju owó. Ìwọ náà gba máìkì bó o Àgbẹ̀yìn ò sáà ti owó ìwọ náà wò pa mi àti mọ́sálásí oníṣòwò. ìwọ náà jáde kó òun pé ta ló lè ràn lọ́wọ́ bó sọ àwọn ọmọ mélòó ọmọ skul tán lọ léèwé tí bí tí wọ́n ti sọ bó fẹ́ ọmọ ni o ó ti gbangba ni o wá mú mọ̀ sọ́dá. èèyàn tó gbẹ́rù lórí òkúta ọlọ́run èmi náà fẹ́ ṣe lé gbẹ́rù kò lórí lítú lítú èyí lítú lítú ìsà kéèkó owó nìkan ní ìsà tó bá ti wá ṣe tán ọlọ́run òṣèlẹ̀ fún ìgbòlá ti nílé ànábì Mùsá ń sábọ̀ wá láti Mísírà ẹ̀rù ń bà ló fájẹ́ àdúgbò Mísírà nígbà tí ó délu mọ́díàn ó bá àwọn èèyàn tí wọ́n ń fáwọn ẹran wọn lómi àwọn ọmọbìnrin méjì ò lè fáwọn ẹran wọn lómi Mùsá ní má kọ̀tùbù fòrà kí lórí tẹ́yìn ìjọba lómi wọ́n ni ah awó olè ṣe o àwọn ọkùnrin gbọmgbọmọ wọn wà bẹ̀rù lànàtí àtàrí ìsẹ́rọ̀ àwọn olè ṣe tí táwọn ọkùnrin yóò fi fáwọn ẹ̀nà jọlọ wà mú náà ṣe mú bàbá wa àgbàlagbà ní tó tó jágbàlagbà náà ló fi kàwó bẹ̀rù ìlọ́lọ́run pásà kọ́ láhùn mọ́sá lu agbára ẹ̀dùbà kìí sọ wọ́dùn ọlọ́run ti fún lágbára ìkẹlẹ̀ tọ́lọ́run ẹ̀fẹ́ẹ̀sì pé kó lo gbogbo wa náà láni ẹni tí òòrò ń jẹjẹ tóun náà wà jẹ́ tó ní kárù èyí ò gbà ní owó rà mọ́ wọ́n náà fi ṣe ìwọ́n kan ìwọ tí náà ń kọ́ tó kùránì tó dáadáa náà lọ́fẹ̀ẹ́ kó ní ọlọ́run ìwọ ló sọ fún ànábì rẹ̀ pé ma anzalna alayka al-Qur'ana litashqa àpapọ̀ ánìkalẹ̀ fún agbórígbò fi lè ṣe wàhálà kó òkú ẹni kó dàmú ọlọ́run ẹni náà ti kọ́yàn pọ̀ ánìyàn mọ́jẹ̀ kéèmì náà bá ti ṣe ẹ̀fà èèyàn wà fi pa orin Musa wá fi fún wọn lómi kí ni Musa ṣe tọ́ ó tẹ̀mọ̀ kóhùn ṣe dáadáa kọ́ tó ń mọ̀ mọ́sàkọ́lá ọmọ fún mọ̀tàwọ́lá ilẹ̀ dèbì Musa wá lọ sáfábẹ́ òbí ọwà bẹ̀lọ́ kọ́lá rọ́bì ìní mímọ̀ àǹdáńdá ìlàjì àrùnkọ́yà ọlọ́ mo ní ìdí orí rẹ̀ lẹ́yìn ìgbà àti ìbọ́lọ̀ ọba ń dúró àwọn ọmọ méjì tó fún lórí níbi gbogbo náà ló wá àwọn méjì wá fún ìpé lágbájá ìnà àbí yẹ̀dẹ̀ fún ìta bàbá mi ń pè ọ́ ìyẹ́ ti yáta ajúrọ̀ máa ń tàpẹ́ ìpàdà ó fẹ́ tán lẹ́sàn-án ládàá pé kò bá wa fún àmọ́gbà tó ṣe dáadáa sáwọn ilé ìgbà ọwọ́ àtọ̀fọ́lọ̀ bí rọ́bì èmi ti ṣe dáadáa sí wọn ìwọ sì ní ìwọ lọ́wọ́ bá mọ̀ sí ìrá dáadáa lánàá ọlọ́rẹ̀ ìrá dáadáa lánàá tó bẹ́ẹ̀ bá ti wà nílé kòkó ẹlẹ́ẹ̀kẹrin òní ó wò pé nínú tọ́lọ́wọ́n bá ṣe fún wọn náà kọ́ wọn náà ṣe dáadáa fáwọn ọmọ ẹ wá mú dáadáa tí mú sáà ṣe gbogbo tí mú sáà wá pátápátá lórí ọ̀rọ̀ bá ó ti wọ́n kọ́ dọ́dọ̀ bàbá wọn látàkọ́ ìnáka mínà àmìnì wọ́n bẹ̀rù wọn kọkẹ̀rẹ́ balẹ̀ ebìrà wọn náà kàrẹ̀ láìláì wọlé nígbà má ń dégbà ìta àtàkù wọn ọkọ̀ gbà yìí ìgé olùgbé ọkọ̀ gbà ìgé jì wá ní pé ọwá kù pé tọ̀ afẹ́sàn lẹ́sàn wọ́n fún yàwó wọ́n wọ́n fún ní jẹ́ wọ́n fún gbogbo ẹ̀

tó bẹ́ẹ̀ bá ti wà nílé kò ẹ̀sán lítúlítú ẹ̀sán wáṣ ó ní wípé áyà kùránì ní pé hajj fáwọn ẹ̀sán ìlà èyí oníṣe dáadáa fọ́lọ́run ọba àbí kéèyàn ṣe dáadáa fáwọn ẹ̀rọ ọlọ́run fọ́lọ́run ọba mọ́ dáadáa sí mi fọ́lọ́run ọba jẹ́ ó wà akram karim ni kọjá tẹ́ ṣe nǹkan fún fún máa fún mi yóò pọ̀ jù tó ṣe fún yóò pọ̀ jù tó ṣe fún tó káṣe ní ilé tó rẹ̀ tàbá lè ṣe tàbá ṣe yẹn náà tán á wà ní hù kí ni bó kù ó jẹ òun ni wípé ọlọ́run bá kọ̀ ń bá yẹn papọ̀ sùúrù ta ní tàbí ń tẹ́ gbogbo àwọn fẹ́ yìí ọlọ́run bá pọ̀ bá ìsùúrù papọ̀ mọ́ ìsàmù anábì yóò sọ gbogbo tó jù rẹ̀ rí pátápátá gbogbo tó jù rẹ̀ rí pátápátá nígbà tọ́lọ́run bá pàtàkì alóhùn náà ẹgbọ́n tó wí fáwọn ọmọ ìyá àwọn ọmọ ìyá ẹgbẹ́ a ìnákàlà àǹtà Yusuf wọ́n Yusuf kọ́ọ̀lù ana Yusuf èmi Yusuf wọ́n á sá àfihì ọmọ ìyá mi kọ̀dùmọ́nà ọlọ́run bá ti ṣèdẹ̀ra tó ní pọn fún wọn. almina kìí ṣe ordinary ìdẹ̀ra mínà ní ìdẹ̀ra tó nípa èyí tó ní kìí ìdẹ̀ra tó nípa èyí tó wà lè tẹ̀lé ìnáwó màjàdáfẹ́ wàyà fẹ́ fa iná lọ́ọ́rà láàrin léwu ájúrò lọ ẹni tó bá páyọ̀ ọlọ́mọ ọba ní situation tó wà bẹ́ẹ̀ bá wà ní situation tí nǹkan bá pọ̀ tí èèyàn bá páyọ̀ ọlọ́run ọba tí èèyàn ò tajà gẹ̀rẹ̀ ní tí pípọ̀ mọ́ mú wá pípọ̀ mọ́ mú yàn lùgbé ọlọ́sìn lẹ́fì sáyà làyàwó wá àwọn ọ̀sán bẹ́ẹ̀ ti páyọ̀ ọlọ́run ọba ní situation tí èèyàn wà tí ò tó wọ̀yá kùbẹ̀rún ó sì ló sùúrù ọlọ́run ọkọ̀ ò ní láládá àwọn tí wọ́n ṣe dáadáa kò ní láládá òkè sáàmù ẹ̀ yóò ní owó ìlú ọlọ́run kì í ṣe pé ṣẹ̀rí jọ mí lójú amọ́wọ́ ló jẹ́ kí n mọ̀ pé nǹkan tí mo ṣe yìí dáadáa ni lọ́dọ̀ rẹ̀ dákúbà ń gbà dáadáa ẹ̀ wá sàlámà rí ìlú ọrùn ọlọ́run bá fẹ́ kẹ́ ẹ̀bí dáadáa bá ń sọ̀rọ̀ pẹ̀lú ọba tó fẹ́ràn kí èèyàn ṣe dáadáa tọ́ bẹ́ẹ̀ bá wá ṣèyẹn náà tán ibi tẹ́yàn wá ń lọ wá ní ipe kéèyàn wá jẹ́jẹ́ fọlọ́ ìjẹ́ yìí náà wá ní fẹ́jì tó ti fà kó o tó sọ fọlọ́ ọ̀rọ̀ fọlọ́ bá ṣèdè ra fọ́ o sì lẹ́jẹ̀ ní tó kọ́kọ́ wí ní ipe mo akọ́lẹ́jì pé wọ́n lọ́wọ́ bá láìláìláìláì kò sẹ́ni kankan tó bá fún títí àbọ̀ ẹ̀ òun náà ní Yunus náà ló anábì Yunus tó nà kọ́wé nà láàrínlá ìlà àtà èèyàn máa fi tàwíìdì ọlọ́run tí èèyàn fi bẹ́ẹ̀ ó ní ìdìbò gbé dáàdúrà fẹ́nìkan kan tàwíìdì ọlọ́run láìlá ìlà àtà bó ìṣẹ́sọ̀ pé kó o sì dúró tì kí èdè láìlá ìlà àtà tí ń fi ahán sọ láìláìlá ń ta àmọ́ǹtẹ̀lú àbí ń fa ahán láìláìlá ń ta ó tún pè nǹkan bọ́ ọdún sọ láìláìlá ń ta ní sọ̀rọ̀ ń sọ̀rọ̀ bàbá ní ẹ̀rọ jẹ́ ọlọ́lá kan wá láyé àwọn ìyá arúgbó kan lọ́dún láti òní dágbà pàtàkì gbé mọ́lẹ̀ wá sí ilé ayé ọ̀hún wà nílé ayé kò mú igbó dá nílé ayé kó gbé ńlọ gbé slọ́ọ̀mù ẹgbẹ́ nílé ayé ò gbé ìyá ibi tẹ́kì láàtọ́ nílé ayé wà ní ibi tó lò bá wà lórí ti àwọn ilé àkọ́kọ́ kan wáyé ó lọ wá olóòdì nílé ayé ẹ̀rọ ọkọ̀ ayé kò sì fájẹ́ ayé lẹ́yìn kan lọ́wọ́ olùkọ́ náà hmm? ní dáa kan so bí náà hmm? ìwọ ni ọlọ́run ọba mi ìmìlẹ̀rù rẹ̀ wàá àlà àdíkà àdíkà ọlọ́run mo wà lórí àdéhùn àti àdéhùn tó ń ṣe fún mi pé tí mo bá tẹ̀lé ọ mò ń wò kùkùn mọ́ pàpà àti ibi tágbára mi àmọ́ náà mo ń gbìyànjú àókò bí kàbí ìṣàbò ìmáfọ̀nà aburú iṣẹ́ ọwọ́ mi tí mo ṣe ní tí máa ń kó báyìí dákùn sọ mi ní aburú iṣẹ́ ọwọ́ mi sọ pé dàtí ultimately èèyàn fẹ́ tájẹ́ẹ̀tì pé ọlọ́run even pẹ̀lú situation tó wà ní tí wọ́n gọ́ ìwọ náà ni mo sì fẹ́ sè níbi tí mo sábàlá nílé ìdábò ilé ti kọmọ nà ìwọ ń fẹ́ sè tó tó ń bó ṣe lè tó kí ni tá a fẹ́ àjíìkù bẹ́ ní tá a fẹ́ àjíìkù ni pé àti pé nǹkan lè èèyàn wà ní màkọ́mù sọ́rù àti pé nǹkan bẹ́ẹ̀ èèyàn wà ní màkọ́mù ṣókèrè ultimate goal ní kéèyàn jẹ́ ní ìmọ̀láàbù ní ìmọ̀láàbù pé kéèyàn kọ́lọ̀mù ah, sí pé á ẹrù mi dáadáa ni èyí gbọ́dọ̀ ní sọ́fọ́lọ̀ torí méjèèjì lọ́lọ́wọ́ bá lò ní ìmọ̀láàbù anábí Ayub ọlọ́run bá sì nira kan ó bẹ ọba ọlọ́run ìlọ́wọ́ ọ̀pá ah, ó ní sùúrù ó lè farada ìnáwó ọ̀wà ẹrú dáadáa ni ẹrú dáadáa ni ìnáwó ọ̀wà ẹni tó darí ọkàn rẹ̀ sọ́dọ̀ ọlọ́run tí ìfún tòun bó ṣe wà ní ìrùlé gbogbo nǹkan ọlọ́run ti gbé ní ní màlàábù tó lọ pẹ̀lú sọ́bùrù ní màláàkù kan bẹ tóhun lọ pẹ̀lú kọ́lọ̀wọ̀n bá ṣèdẹ̀ra fún yàn Suleiman gbogbo orí tọ́lọ̀wọ̀n bá ṣe fún ọlọ́niwọ́wà hafná lìdá údá Suleiman ní màláàkù ìnáwó àwà gbogbo bá ṣe Suleiman na gbogbo orí láìpọ̀ ní màláàkù lòrán

ẹ̀gbọ́n ni abdullah mọ̀tọ́rìkún abdullah mọ̀ṣẹ̀lẹ̀ àbúrò ni al'ala abúl'ala fún abdullah mọ̀ṣẹ̀lẹ̀ ẹ̀gbọ́n sọ wípé lọ́dọ̀ tó hmm? ń wo la'an òhàfá fa'ashkura kọ́lọ̀n jẹ́ kí n wà lálàáfíà káyí pé ọkẹ́ máa fà kọ́wọ̀ mi tó kí n wá dúpẹ́ kọ́lọ̀n ahabu ìlàyà ohun méjú almopulia kọ́lọ̀wọ̀n ọba kó tẹ́ẹ̀sì mi kí wá ní ṣúrù bọ́lọ̀bá tẹ́ẹ̀sì ní gbọ́dọ̀ ní ṣúrù bó bá torí fún ìyẹn ẹgbọ̀dọ̀ dúpẹ́ òun nítọ̀ kóhun ọlọ́run tó wá ní pé ọpẹ́ ló bá lọ pẹ̀lú pé wọn lálàáfíà dákùnjẹ́ kí wọn lálàáfíà pé ọpẹ́ ní máa jù èyí torí pé ṣe rí tẹ́ẹ̀sì tàdánwò èyí lè mọ́ pàásì òun wí nà òun nà àbúrò sọ wípé òun yọ́nú sí gbogbo tọ́lọ́wọ̀n bá bá ṣe wọ́n tó ń tó tọ́bùnà òye náà pé ni ó múnú méjì ó ní kóhun tó mú ìtò ohun nígbàtí bá ló dáàsọ́ àbí ẹjá wo ta ní ó wo owó owó tọ́lọ́wọ́ ọba tẹ́ẹ̀tì tó sì ní sùúrù àbí òun bọ́lá ọba pé ní màlá àbújú ìnáwó àwà ah, ẹ̀rọ ọlọ́run dáadáa ó padà wá sọ́dọ̀ wá òun wọ́n Suleiman tọ́lá ọba jẹ gbogbo òdẹ̀dájẹ́ ayé fún débi pé lẹ́gbà tó tún ẹ̀gbọ́n ó tún àláwọ̀ rẹ̀ kó tún sàdúrà pé rọ́bì frílì wàhábìlì mùlkánì làyàmbà mi lè áàbì mi bá yìí ọlọ́run pàpọ̀ lójú kò yìí wá fún mi lọ́lá tí ó lè ní tí ò ní tọ́sẹ́ lómi ẹgbọ́ ọlọ́run tó ń pọ̀ yìí náà lẹ́yìn àti wá fún sọ́kọ̀ ọlọ́run tó wá mọ̀ àwọn àkọ́kọ́ sáàmù pé hàrá àtọ́ ònà ẹ̀bùn wa la fún ọ̀yí pamnon àwọn amsí ìgbẹ̀rẹ̀ ìsà bó ọlọ́run tó padà wá ròyìn tó ṣe rúdẹ̀rà ikú náà kan pé ní ìmàlà àbùdù ìnáwó àwùwá ah, ẹrù dáadáa ní à ah. òun ò gbogbo pé ó mì pé ọ̀nà méjì rẹ̀ sí ní mọ́lá èyàn lè ní dẹ̀ra kó wó wá kí ẹ̀ jẹ́ ní mọ́lá èyàn sì lè ní ìnira kò sọ pé tọ̀ sí mọ́lá gbogbo nígbà bá ti ṣe déédé èwo lè ní wọ́n mẹ́rin kó wà lálàáfíà kóhun dúpẹ́ ó dẹ̀rùn lọ́rùn ju kọ́nà rẹ̀ tù so kí ni tájẹ̀tì ẹ̀rú tó bá ti wà nílò lè kókó ni pé kó máa tájẹ̀tì ní màláàbù òun bẹ́ẹ̀ jẹ́ pé ní gbogbo tí ẹ̀ bá bá ní màláàbù ní ọkà tọ́ bí ẹ̀ bá ti wá máa eléyẹn náà téèyàn bẹ̀ lọ́wọ́ èèyàn ó wà bì ní ìbùnú hikma ọlọ́run èèyàn ó wà bì ní ìbùnú lórúkọ ọlọ́run kí ni hikma ọlọ́run kí ni lórúkọ ọlọ́run ẹ̀yìn ó rí pé ti tọ́lọ́run ọba tó ti fẹ́ sọ̀rọ̀ nǹkan tó wọ́n ó pín fún wa àti tó ń kálukú ó ní ní ọba wí ni pé Allahu latifun bi ibadihi يرزق من يشاء وهو القوي العزيز الله ọba لطيف làtífò ń bí ìbáyìí àyíbẹ̀kọ́ bóòlá sí tó láti a ní ọba tí ń ṣàánú ẹ̀dá ẹ̀ bẹ́ẹ̀ ní tó sọ ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ tó kún sí báwọn anytime bẹ́ẹ̀ bá ti wà nílé kòkó kó rántí ó kọ́ ọlọ́run ọba pé alàfíìmù alàfíìmù kí wá ní ìtumọ̀ alàfíìmù lédè lágbáwá ẹ máa wo nǹkan tó lọ pẹ̀lú lápò kásẹ̀ tó wá lọ pẹ̀lú làtọ́pàdé làtọ́pàdé yìí ni ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmọ́ lápò gbẹ́gbẹ́ ó tó dúkó sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí nǹkan bá wà tó bá gbé ó bá kéré tí ó tóbi tó gbé àti rí gan yóò wà difficult lárúbọ́wọ́ sọ pé lápù kí nǹkan kéré àtẹ̀gẹ́sì pé ó tóbi hmm? lápù sàlọ́lọ́pù tí nǹkan bá smooth tí kò ha tí ó rọ ẹ́ lágbọ́sọ̀ pípọ̀ jísmọ́n láti láti fàní ẹ máa tẹ̀lé mi o nǹkan kéré kò tóbi láti fàní nǹkan bá smooth kò rí harahara láti fàní ó ti méjì nǹkan ó bá wẹ́ ó wẹ́ tẹ ó sì sàn ó ti rí kù nípọn látùfà lọ́rọ̀ tí nǹkan bá kọjá débi pé yóò ní nótìsì pó kọjá àbí nǹkan ó wà intensity débi pé tó bá bò ní láti fà lábáwọ́ tọ́ tẹ bá kọ̀ báyìí gbogbo ìtumọ̀ ìpapọ̀ sẹ́mọ tó mí ohun tó mí ní wípé ọlọ́run ọba ni àlọ́fíì tó ṣe wípé kọ́dà tí ó bá sóore fún ọ gan tó bá ti pé ẹnìkan kan bá ń bẹ tóun bá sí ìpé oore òun ò tọ́ sí ọ oore òun lọ́nà gbàtọ́lá òfìṣẹ́ lọ́nà ẹ̀wẹ́ tí ó sì ń rí tẹ́ni wọn ò nígbà kóore ní pé yóò pé yóò blọ́ọ̀kì yóò kéré lójú ẹ̀ débi pé yóò lóògùn gùn ọ̀dọ̀ rẹ̀ ní òdìtóbi yóò kọjá tẹ́niwò ní fura kó lè lóore so now tẹ́yàn bá kàn fọ́lọ́ ọba báyìí alọ́bíyì tẹ́yàn wá fi bẹ̀ẹ́ lọ́wọ́ ọba ìtumọ̀ tó ń wí òun wípé ọlọ́wọ́ ọba gbogbo orí ọwọ́ rẹ̀ ló

bíkọ́sẹ̀ tó bá ṣe yí pé ọlọ́run bá jẹ́ kó wá tí kìí ṣe pé lùsùkù nílò kéèkéé kí ní yẹn wẹ́ kéèkéé kí ní yóò lọ ọ̀nọ́tí tó bá fi lè nọ́tí ìzẹ̀ olóhun ó blọ́pẹ̀ bọ̀tí nǹkan tí ò ní jóore fún un ní ìjọba fẹ́ kọjá ọ̀dẹ̀ yóò fi kóhun fẹ́ bí àbùkátà tó wù example fìràáùnù ń pa gbogbo ọmọ tán bá jí sí nígbà tọ́lọ́run fẹ́ ṣe lótú rẹ̀ pẹ̀lú Músà kẹsìgbọ́ bí mo ṣe sọ̀tùmọ́ lótú kí nǹkan wẹ́ kí nǹkan kéré kí nǹkan má wà lótí kéèyàn má fura pé nǹkan kan lè wá láti ibì kan ta ni ó fura wípé ọmọ tán fi sínú àpótí tán jù sínú odò tó dò gbé e wá ó lè jẹ́ sọ́ọ̀sì nǹkan tí ó kọ láàyàn rẹ̀ ọlọ́run ò ní jẹ́ kó fura lótfúnù kò ní fura kò lè bí attention tọ́rígbà tó ń fẹ́ mú wọn ni ẹ má pa ilé ẹgbà ilé ìbí sọ ọmọ bọ̀tí ọlọ́run bá wípa ọlọ́run falsafọ́tàwò alòfẹ́ra ọ́ ní yàkúrú na àdúgbà nílá kánù kọ́ọ̀tì àwọn fámìlì ìbìláàmù tó mú ta wọn ò mọ̀ pé táwọn mú ọ̀tá làwọn mú tó pé lókù ni lókù ni pé bí ṣe ń ta ọ̀nà kò lójú lè nà ó lù small ó lù kò pé nǹkan tí ò lè lágbára àwọn ọmọ tó ṣe fún wọn ò sì mọ̀ pé bàtújẹ́ làwọn mú ọlọ́run wa ni ọgbọ́n pé tóun bá fẹ́ sàánú ẹ̀dá fìràhùn ahmad àtàwọn yẹn káàlù họ́ọ̀dì ìlú they were mistake mistake wọ́n ti wọ́n ti rò pé ìjọ tó wọ́n bá ti ṣe kan òun ó ṣe hàn báyìí láwọn ó dàmú ẹgbọ́n lọ́lọ́run pé káàlù họ́ọ̀dì ìlú sẹ́wọ̀n pé káàlù fúnà ni mo sọ pé kí mistake wọ́n ṣe rà rí ṣe mistake ibi tó bá ti wá lórí màá rí tòtórí ìṣẹ́gun tó bà tí òfin jẹ́ ká lè fura òun lè fi tí ń gbà tọ́lọ̀ ń fẹ́ papọ̀ láwọn àlẹ́ tí lọ́pù parí alìyàwó ocean ló fi tẹ̀wọ́n yàtọ̀ the same ocean náà ni wọ́n ti mú fásitì fáyúlìkì ní yámù yámù tó ẹ̀kọ́ ìtumẹ̀ ní pé ibi ìparun lọ́lọ́rùn ọba lò láti fi ṣe fọmọdọ́ ìláìláì kò lè rò pé ọmọ ilé ìjọ àwọn ọmọ tó ẹgbẹ́ ti parun dànù kò sẹ́ ibẹ̀ ni ó gbé wa lútùfún so tẹ́ ìbá ti wá mọ̀ ọlọ́run ọba ni alọ́tí ó wà ń pe ọlọ́run ọba pé ìwọ ọlọ́run ọba ni alọ́tí fòlùkọ̀bí ọba tó fi pé aláàánú ni tó ṣe pé tó bá fẹ́ kẹ́yàn yóò bá jẹ́ kẹ́ni tó hẹ́tì yàn kẹ́yàn kò so yóò ojú kan lórí èèyàn yóò fún yẹn ní yàkínù wípé kò sí sábà bí kẹta tọ́lọ́run ò lè fọ́ọ̀mù kó dì nǹkan lára kò ní jẹ́ kéèyàn máa fojú wo tó kàn wájú yẹn bóòlà tó ká tó ara lè fi léyìí ṣe so èyí ó pọ̀pọ̀ lọ́wọ́ bá ní kí ni àlọ́fí àlọ́fí èyí ó pé pẹ̀lú ìtumọ̀ yìí lọ́kàn ẹ́ àlọ́fí máa ń tẹ̀lé àti ìtọ́jú kàdé olùtúfìdínà then wàlùtù fúlànà ọlọ́run bá sàánù wa kẹwàá dẹ̀ wá bá wa gbogbo ọ̀nà tó ìkúrà àádùn ò lè lò tó fi kó rí lọ́dọ̀ wa tẹ́bá ti wo bí gbogbo orin ànábì Yusuf ṣe rìn bá ti yọ́ padà fi àbí àwọn ọmọ ìtàn orin ọlọ́run bá ti fọ́mọ̀ orin lẹ́yìn bàbá òsè gbòdẹ̀rà ẹ̀ta ìdí Yúsùfù sọ tó padà lò pé tọ́lọ̀ ṣe fóun ni ó ní yá àbájì sábà mi ádá tàwílò ìyá àyàmì aláti mo láńdẹ̀wò ọlọ́run tí mo sọ kọjá aláàárọ̀ bí ọlọ́run mo sẹ wà kọ́ ásánàlì ọlọ́run bá ṣe dáadáa òní wá ń ka orin ẹ̀ ọlọ́run ọba ni làtífù fún tó bá fẹ́ jù ó mọ̀ ní mọ̀ ní ìlà so ara nǹkan tí ó kìí fìyàn kó èyí pé kí èyàn fi ìlú pé dípò bẹ́yẹn ṣe wà yìí náà kọ́ ò ní tọ́lọ́run ọba fẹ́ ti ṣe bọ́lọ̀ bá ń fúnyàn níbi gbogbo ń gbà ní ó fẹ́ fi tọ́yàn lásìkò yẹn ni pé bìkọ́ sí ìdẹ̀ra bá wà ń gbà yẹn kan kọ́ ò ìyẹn lè má ṣe ìyẹn lè má ṣe ìyẹn lè má sọ bẹ́ẹ̀ bàbá kan ló sọ̀rọ̀ ìfún wa ó sì wúlò máa sọ báwọn yìí tẹ́tọ́lọ̀ bá fẹ́ kẹ́yàn nítorí bá ní ẹ̀rú ọlọ́ọ̀gàn tọ́lọ̀ fẹ́ kẹ́ngbà ní yóò rí sípẹ̀ ibi wọ́n tún tún tẹ́rù ìwà náà náà jẹ́ mọ̀dé ẹ́ yóò mọ̀ sí bàbá ìtọ́ fún wa pé bàbá ìfọ́lọ̀n kò sáà tẹ̀lé bàbá ń sọ wọ́n sọ láìpù wọn náà wọ́n ní bàbá wọn ni àwọn wá fẹ́ràn ọmọ ìyá ẹ̀ bàbá àwọn lábúrò jù àbúrò bàbá àwọn yìí bàbá àwọn fẹ́ràn rẹ̀ púpọ̀ gan bàbá àwọn bí bí ọmọ mẹ́rin bàbá àwọn káwọn fi ń dàgbà yìí bàbá àwọn tí wọ́n ń plan ìpẹ́tọ̀ business àwọn táwọn ṣe iṣẹ́ bàbá rẹ̀ bàbá wọn ó fẹ́ fà lábúrò ọ̀rọ̀ pé àbúrò mi dáadáa kí làwọn tán fara èèyàn dáadáa ni kódà kò bá lọ tán yóò ti kà ọmọ ṣe bàbá ìgbẹ́jọ́ wọ́n wá ní lójú ayé bàbá àwọn àbúrò wọn wá oṣù lúlọ kàdà ìlàrímọ́lẹ̀ oṣù ìlàrímọ́lẹ̀ tí ní àfẹ́kì ẹni ó padà gbádùn but kò fíìtì fún róòlù tí wọ́n fẹ́ mú wọn pé á kí n fa bísẹ̀ lọ kò lè kápásítẹ̀ lù á wọ́n bàjẹ́ ọlọ́run ẹni tálá fẹ́ fi ilẹ̀ wọ́n ti dàgbà ilẹ̀ pẹ́lẹ̀ ìwò ìṣíwájú tó ṣẹlẹ̀ láwá tẹ́lọ̀bọ́n ẹ̀tọ́ máa rò jẹ́bí àwọn àti tẹ́tíwá tán wọ́n àwọn ọmọ yìí tó nà kọntínú tàwọn ọmọdá bí i sáàmà pé kọ́dà wó bá wù bàbá láti gbé bísẹ́ẹ̀sì lọ bàbá náà fẹ́ fẹ́ símọ̀ pítọ̀ bàbá fẹ́ wé sí bísẹ́ẹ̀sì rẹ̀ ní kọ́ ló lè áàrùn bísẹ́ẹ̀sì èyí ò ní kan ní òkú èkó ọ̀rọ̀ kàtà ẹ̀dì tọ́sí láìpà àwọn ọmọ rẹ̀ ọlọ́ bàbá wọn wá mú lẹ́yìn ìgbà tí àbúrò kẹta ti ní incapacitation wọ́n kú wọn lẹ́yìn tó jẹ́ gbà àwọn àgbà kò seventeen years lọ lágbà wọn ó wà lára institution lọ́yọ́ lẹ́yìn lẹ́yìn ah tó òun náà lọ́mọ̀ tí ọba báwọn eléyìí wáyé mọ̀mọ́ wọ́n ti kú bí fọ́lẹ̀ wọ́n lẹ́gbọ̀n wọn ká gbìyànjú gbìyànjú yóò wà láti kú yóò ṣe fún sáà ojú bí ọdún kan lọ wọ́n ṣe wọ́n sì rí ìṣe díẹ̀ lọ́wọ́ fún wọn wọ́n ní ni bàbá kan bá wá ní ẹ̀ka mi bàbá aláwo mi lábẹ́ ó bá bí àwọn pé ta ló ń jó ọkọ̀ yìí nu yín ó wá jó ọkọ̀ ẹ̀gbọ́n èmi ni ó dàgbà ni wọ́n ń wí ni òun ni àbúrò bàbá yín ló mú kọ ọ̀rẹ́ wá pé sápa wọn ipò òun ló yẹ kó wà ní bísínẹ́sì yìí àbúrò bàbá wa wo ó jábúrò bàbá tí bàbá fẹ̀kan fẹ́ gbé bísínẹ́sì lọ nítorí àwọn ọmọ bàbá alábẹ́yà wọ́n ní oní ah, ọ̀dà ní ìmọ̀pọ̀mọ̀ orúkọ ní ànídá ló ọlọ́run tọ́ ní abẹ́lẹ́ ìtumọ̀ ṣe àmọ̀ pé lùtùkọ̀ ọlọ́run ọba ń bẹ̀wò ní wípé ní déédéé bí dẹ́dà mọ̀mọ́ àbúrò ló yẹ kó gbé ilé lọ́wọ́ pẹ̀lú àní àtọ́ ṣùgbọ́n ọlọ́run ọba mọ ẹrú rẹ̀ bẹ̀rẹ̀ òun kọ́ pọ̀ tó bá ní mú gbọ́rọ̀ ọ̀dà jẹ́ kí n dé ká bá rẹ̀ làmọ́lẹ̀ bífẹ́ ìrùbádà kò lọ́kẹ̀rẹ́ ó láwọn tó jẹ gbáyẹ́mẹ́lẹ̀ ó láàrín ṣe ti dé ìgò ní last time a lọ sí prison àwọn tó wà mẹ́wọ̀n àrọ̀ ọ̀tá bá wọn sọ̀rọ̀ ní wípé bẹ́ẹ̀ ṣe wà ń bí ìgbà yìí lóòótọ́ àdánwò ni ohun àmọ́ tẹ́ bá mú orí tọ́lọ́wọ́n bá ṣe fún yín ó sórí ayé mú yín ó sórí ẹ̀sìn fún yín wọ́n ní hàn mo láwọn kan bẹ́ẹ̀ nù nígbà tí ìbá ti pé gbogbo wà lẹ́wọ̀n bóyá kù gbàwẹ̀ ọ̀dọ́nù yes pé láíláí kò ní báyìí orúgbé ìlú gbogbo fífa gbogbo ẹ̀tí ìsinmi wà wá bóyá tí ìbá ìgbẹ́ tó fọ́ fi sẹ́wọ̀n bóyá nìbí nǹkan kí òun náà ló nke ń kírùn kó padà wá kú ó sàrọ̀ lè bọ́lọ̀ kó kírùn kámà àti ọ́sẹ́ wọ́n sọ̀rọ̀ lè bàbá ọkàn tẹ̀sìnú táyé onígbẹ́lò fún àwọn òsílẹ̀wọ̀n àti ìpẹ̀fọ́lọ́ àti ẹwẹ́wọ̀n àmọ́ àwọn táwọn náà kọ́lọ̀mọ́ wà wọ́n bá wa so kò sí station fẹ́ dà wà títò ní ìlú fẹ́fọ́ lọ àmọ́ ká kàn mọ́ lọ́wọ́ kì í ṣe bá a ṣe ń tètè ọlọ́run yẹn dé aládé rẹ̀ àdìgà tá a mọ̀ tún mọ́ tá rí tá a bá mọ̀ tún rí ọlọ́run ọba fún òun sún mọ́ ó sì dùn ún pé ó sì dùn ún bá ló yẹ̀ dáadáa lọ. السلام عليكم ورحمة الله